أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <clears throat> الحمد لله رب العالمين الحمد لله العزيز الوهاب الحمد لله الذي قدر الأقوات وسمى نفسه الكريم الرزاق وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا وأشهد أن نبينا محمدا عبده ورسوله أرسله الله بقرآن يتلى ليتفكر فيه أولو الألباب عمره فيه قائلا قل فأنظر وربك فكبر أمره الله سبحانه وتعالى فيه قائلا أعوذ بالله من الشيطان الرجيم قم فأنظر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر فما قعد صلى الله عليه وسلم منذ قام فبلغ رسالة وأدى الأمانة وجاهد في الله حق الجهاد فجزاه الله عنا وعن المسلمين أعظم جزاء وأفضله عباد الله إن الله سبحانه وتعالى سمى نفسه الرزاق والرزاق كثير الرزق يقول عز من قائل إن الله هو الرزاق ذو القوة المتين بل هو سبحانه وتعالى خير الرازقين وإن الله لهو خير الرازقين كيف لا يكون خير الرازقين وهو الذي يرسل الملك يرسل الملك بعد مضي أربعة أشهر وبدعة أيام إلى رحم المرأة فينفخ في الجنين ينفخ في الجنين الروح ويؤمر بكتب أربعة بكتب الرزق واجلي وعملي وشقي أو سعيد فالرزق مقرر معلوم والإنسان في بطن أمه لا يكتمل بناء أو لا يكتمل بناء أو تشكيلا فلا يزيد رزقه عند خروجه على ما كتب ولا ينقص روي عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن روح القدس نفث في روعي أن نفسا لن تموت لن تموت حتى تستكمل رزقها أو حتى تستكمل رزقها ألا فاتقوا الله واجملوا في الطلب ولا يحملنكم استبطاء الرزق أن تطلبوه بمعاصي الله فإنه لا يدرك ما عند الله إلا بطاعته نعم لن تموت نفس حتى تستكمل رزقها وكذلك تستكمل أجلها فلماذا إذا أخ المسلم يسرق منا سارق ويرتشي منا مرتشي ويختلس منا المختلس ويرابي منا المرابي ويتقضى الفائدة طالما أنه عرف بأن رزقه الذي كتب الله له آتيه لا محال إنه لو استقرقت هذه الحقيقة في ديننا لما عصى الله سبحانه وتعالى وتجرى على محارمه أحد منا فالمولى جل وعلا ضمن حتى للبهيمة العاجزة الضعيفة ضمن لها قوتها يقول عز من قائل وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم استغفر الله الحمد لله تعظيما لشانه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ọjọ́ ní ọba gbogbo ẹ̀dá ọba yìí lọ́ba tó tóbi ọba yìí òun ni ọba ọba yìí tó jẹ́ pé gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan wọ́ jẹ láyé àti tá jẹ́ ọba yìí ti kádàrá ẹ̀ kó tó di pa ọba yìí ń tí ó tún wá dojú kẹ́ẹ̀kọ́ wá òun gangan pera rẹ̀ ọ̀sọ́ra rẹ̀ ní ọba aláàánú oníkẹ́ ọlọ́wọ́n ọba yìí la dúpẹ́ fún látara akẹrẹ àánú rẹ lórí wa èyí tí ọ̀dá gbà kan sí òun ní í ṣe jẹ òun ní í ṣe mu ọba yìí ní í ṣe ìná ìlò ọba yìí òun ló pè bubu àsìkí ẹnìkọ̀ọ̀kan wa tẹ́nìkan ò lè ló tẹlòmíì. ọlọ́run lẹ́mi ọlọ́run inna rabbaka yabsutu rizqa liman yasha ẹni mo bá ti á sì kí ilẹ̀ fún èmi mo tẹ́lẹ̀ fún kèé ṣe pọ́tẹ́ lábẹ́ bẹ́sù bá ń yálò tó gbọ́ ọwọ́ rẹ̀ ṣe nǹkan kan ṣètánì yálò ni ìta tẹ́lẹ̀ fún pé ó lò láyé òní lò wọ̀yẹ́kùdù ẹni àsìkò ìbùbù àsìkí rẹ̀ àwa la pa àwọn ọ̀la ẹ̀ wọn ò lórí ẹ̀ àwọn ah, ti gba kíní àbúrò wọn ti gbà fẹ́ nínú gbàgbọ́ Yorùbá ní ọlọ́run lẹ́ni tí a bá ń rọra sáàsìkì tí ẹ̀ta rọra ń kan fún ètò àwa ọlọ́run ni ẹni a bá ẹ lẹ̀ fún àwa la ṣe wa innahu kana bi basira ọlọ́run lẹ́mi ọba yín olùfúnni olùrí gbogbo tẹ́ǹsẹ̀ kò sẹ́ẹ̀ tí ì rí mò ń rí kálukú yín ní sì fún nírò gbogbo ti ṣe ajẹ́rìí pé kò sí ọba míì tá a lè júsìn fún lẹ́yìn ọlọ́wọ́n ọba yìí a sì jẹ́rìí wípé aṣíwájú wa anábìwá Muhammad. Yeah. ẹrú rẹ ní òjíṣẹ́ ni Ibadallah àsìkò tá a wà yìí àsìkò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa lórí ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọnìyàn lórí ilẹ̀ lónìí ariwo tí kálukú ń pa kiri náà ni ariwo kò kìí ṣe kò sówó yìí òun lọ́jà jù nínú ìbánisọ̀rọ̀ wa méjèèjì lọ́lọ́run ti lálò láyé àlògbàtà ní àlògbàtà ní ní ṣùgbọ́n mọ́nìyàn lónìí àti kakún wípé a jẹ àmọ́ wa àrínáàrí lò agbàpọ̀dọ̀ àwọn kan ni ó ti máa wá. tọ́bọ̀ ti sáfẹ́rẹ́ díẹ̀ náà á gbé lọ́dọ̀ wọn pé àwọn náà ni àti gbàgbé kọ́ba tó dá wa subhanahu wa ta'ala òun ló gbéra rẹ̀ lọ́ba alárìsìkí borílẹ̀ kan bá wà nínú ọ̀rọ̀ nínú ìgbádùn àwọn ọlọ́run kọ́ bẹ̀ fún wa báwọn kan bí wọ́n bá sì wà nínú ìyà àìní nínú ètò àwọn ọlọ́ni nítorí Ọlọ́hun subhanahu wa ta'ala ó lé mi ọlọ́run yín ó lé mi ní Razzaq ọlọ́run lóhun ní Razzaq ọba alárísìkí lọ́dọ̀ Dhul Quwwatil Matin agbára rẹ̀ yí ẹni kò tó kojú níbòmíì ó lẹ́mi ọlọ́run ní khairu rọ̀sìkì ẹni olóore jù nínú ẹni tí máa ń sàásìkì fẹ́ dá kìí ṣe jọba kìí ṣe gbẹ́kan kìí ṣe nìkan bàbá kù díẹ̀ káàtó ètò ọlọ́run bóòlù ọlọ́run ò ní jẹ́ ẹni tó lóore nínú ẹni tí ń sàásìkì fún wa ebi ká tó dáyé gbogbo ń tá jẹ ọlọ́run ti rán màlẹ́kà kan sí a nínú ìyá wa sáwọn tí wọ́n á ń darí wa ṣé Jonathan lọ́wọ́ lórí ẹ̀tọ́ ọlọ́run ti kọ sínú ìyá wa pa á jẹ tó lọ́wọ́ á dì àmárẹ́gbẹ́ lóko àbí kílógalága wa Robeli àbóhun ló dì í tara tí ẹ̀gán kò lè ṣe gbogbo àtà kàálẹ̀ tara tí wọ́n wọ́n ò lè ṣe àyè tí wọ́n wà wọ́n ò lè dá débẹ̀ ẹni tó mú wọn débẹ̀ lọ́lọ́run subhanahu wa ta'ala etí kálukú wọn jẹ́ ń bẹ̀ min hillin wa hirim wọ́n àlàálì ni wọ́n jẹ́ lọ́nà haramu ni ìtọ́lọ́ ni wọ́n jẹ ni ìtọ́lọ́ ni wọ́n jẹ ni bọ́bá wa jésù kó wọn tí nǹkan bá tafẹ́rẹ́ díẹ̀ tó ṣe díẹ̀ báyìí bọ́lá ò fi orí ni ṣùgbọ́n ọlọ́run máa ń fi nǹkan yọ máa fi lọ yọ máa lọ mẹ́nìkan ní lẹ́sẹ̀ tẹ́ẹ̀fì ló máa dákọ̀ ẹ̀ tẹ́ẹ̀fì ní dákọ̀ ọlọ́run tọ́lọ́ lọ́wọ́ yẹn fẹ́ kẹ́ ẹ pé ntí ọ̀dà kẹ́ ẹ pé mọ́mú yọ wàásù mẹ́nìkan lẹ́sẹ̀ ńgbà tí wàá nù ya wa ololo ti rán màlẹ́kà sí a a sì kí tá a jẹ́ ń bẹ̀ ọlọ́run fi mọ̀ wá nǹkan mẹ́rin ni akọọ́lẹ̀ fún fun anu ya wa àkọ́kọ́ ń bẹ̀ gan níbi kátìbí rìsíkì a sì kita je ta jẹ tá a ni yóò kéré inu ya wa náà ti kọ́ fún wa wà á jẹ́lì ìgbà tá a lò láyé. ẹmu ẹdì ẹmu ntọ ẹkàn lẹjẹ ẹ káyọlẹ kó lè kó láyé ẹtara yín ni bọlọ́wọ́n ọba tí ìṣetán tí ó pa á kò lè kú ẹn tó nígbà tọmọ ó lò láyé ọlọ́run ni mélòó mélòó àwọn èèyàn lórílẹ̀ ayé yìí ti rò ti tán fún nígbà àsìkò owó ọlọ́run ló ní sẹ̀mí ọmọ èèyàn lọ́la sì kí ẹ̀ lónìí tí ó lónìí ìgbà tí ó lò láyé mélòó mélòó lè wu tẹ́nìkọ̀ kan wá tá a jókòó ìta àti dakọjá tọ́lẹ̀ jẹ́ pé làwọn míì bá lọ òun ni wọ́n bá lọ nígbà àsìkò tiwọn ò tí ì ṣe kíni tí ètò ìgbà tí kálukú wa tá a lò wọ́n ti kọ́ kó sì lélẹ̀ tásìkò tiẹ̀ náà bá ti tó à ń lọ́nu tí ó sì tó lè dá wa padà. wà amal iṣẹ́ tí èyí ó ṣe lórí ilẹ̀ yìí ọlọ́run ti kọ́ gbèsè tí ọlọ́run máa ṣe lè tọ́ bá dáyé ó ṣe bí ó ṣeré ó tún ṣeré ó tún ṣe bí ìtọ́pọ̀ ọdún wa ní ìsìn tá ń ṣẹnu bá ṣe dáadáa ó bá tún yá àtúbọ̀ bíi etí ọ̀dá ọlọ́láwa la ti kọ́. bá ti sọ ìpè bùbù pọlọ ni kí mọ̀lẹ́kọ̀ kọjá lórí àwọn àwọn kan tọ́lọ́ ní bèbè di bàbá Adam ó sì ní ọmọ kọjá lórí àwọn kan tó le kọjá lórí wọn àti ọgbà yìí tí ó sì dáadáa ni ta ló wá ṣètò ẹ̀ lọ́ni èwo làwọn àmọ̀ bá àwọn ọ̀nà tí mọ̀lẹ́ kọjá lórí ẹ̀ bá sí ń ẹnu ẹni kó o fi gbà á téèyàn àbẹ́nìkan tí ò tí ì kú tàbí ó kú gan ri la máa rí àlìjẹ́nà lọ́wà àwọn àfẹ́sì ọ̀fẹ́ yẹn bẹ́ẹ̀ ntí owó ni wípé arò abẹ lọ́wọ́ lásọ wípé kò sí àgbà pé ń bẹ lálìjẹ́nà ọlọ́ọ̀ na à ànábì ọlọ́ọ̀ náà rí ìwọ lọ́hùn háwé rí àlìjẹ́nà láyé ni kí lọ́lọ́hùn ò lè ṣe ìtì máa ń ba sẹ́jẹ́ yẹn fi náà máa ń èmi àṣẹ rẹpẹtẹ tọlọ́run ti fẹ́ mú yẹn dùnà tí ó sì lè tí ó mú yẹn wà náà ti kádàrà àánú máa gbogbo téèyàn ń ṣe bí ṣe ṣe bá gbà pé alóhùn gbà sọ́wọ́ àgbẹ̀kọ́ mọ́ gbà èèyàn bá ń sì mọ́kú ọmọ sáásí lọ́ba ló ń dalù láyà pé ò ṣe bọ̀ lápò túláàsì àbí iṣẹ́ tí èyí ó ṣe ọlọ́lá àti kádàrá ẹnu ìyá ẹni olóríire ni ó ti wọ́n jẹ́ olórí burú ní àásìkí mọ̀kọ́rọ́rùn ohun tá a ti parí ni a sì ma ọlọ́run mọ́ tí kálukú ó lò àwa dé owó òde owó dé ó kéré kọ̀pọ̀ ètò àásìkí ọlọ́run ni kò sí ní tó lè lékún àsìkí wá kò sí ní tó lè dínkù àfi bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ nínú àdìsí ta síwájú abdullahi bin Mas'ud tọgbà wá fún wa ó ní náà ruh al-Qudus nafasa firawi Jibrilu omi omi omi sí mi nínú ẹ̀mí mi. mi ńdọ́ sọ fún mi náà ni pé ẹni nafsala tamut ẹ̀mí kẹ́ẹ̀ni gbọ́kọ́ kú stakmila ọba jẹ́ àsìkí ẹ̀ náà ni ó jáde láyé ọba jẹ́ tán tí ò sí tó ma níjọ́ náà ni ó kú ò ẹ̀yin lè máa sírò nǹkan rẹpẹtẹ fún láyé a oṣiṣẹ́ tó yẹ àsìkò tí wẹ́rẹ́ á jáde tó lè tún fi lọ tówó ọmọ pọ̀ sí òun àkọ́ lọ́wọ́ kú ẹ̀sìn tó wẹ́ kó rẹ̀ ọmọ ṣe kíni kọ́ máa pọ̀ sí kọ́ ga òun ṣiṣẹ́ kọ ga ni ṣùgbọ́n akọ pé yọ jẹ́ ń tọ́ga ẹ̀mí kan ò ní lọ láì jẹ́ kọjá sì kí ẹ̀ tán àwọn ọlọ́dẹ gbogbo kóhun àti òṣùpọ̀ kóhun ò ní jẹ́ kọ́ mọ́ ńgbà tí ẹ̀ sá sì kí ọkàn dá fáwọn tí ní. àwọn tó jásì kí wọn àwọn ni wọ́n padà jẹ́ ẹ̀mí kò ní kú láyé tí ó fi lọ àsìkí ẹ̀ tí èjẹ́ tán anábì ní ẹ̀tẹ́kùlá ó ní abẹ̀rù ọlọ́run o anábì ní abẹ̀rù ẹ̀ ní abẹ̀rù ọlọ́run wa ajimilu fi tọ́lá àròyé tó anábì ní ẹ̀ di gbogbo ohun ẹ bá fẹ́ di fọ́lọ́run. ìwọ kó o lè tó kí ẹ ẹ ọlọ́run ẹ tó wá fún mi lówó kó wá tóbi tàbí ọlá ẹ kó lọ ẹ bá wá kọ́lé nkọ́sẹ̀ kó òun tó nù bóyá òní kọ́ lu yín ọmọ tá a kọ́ fọ́ bóyá òní ní dun tó jẹ lọ tásì ọmọ ẹ bẹ̀rù ọlọ́run anábìíní ẹdín tẹ ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹdín fún ọlọmọ tọkọ fún yín ẹ má wulẹ̀ máa pín yẹlẹyẹlẹ ẹyẹ ẹdín fún Ọlọ́run ṣe dáadáa yé fún mi àwọn wa kọ fún ọ ní dáadáa yé òun lọ́mọ òun lọ́mọ ẹ̀rẹ́ni tó lọ́n ṣe dáadáa yé fún tó sábàbí tó fi kú tó sábàbí mẹ́mí ẹ̀ lọ ẹgbẹ́ dáadáa yé náà ni tẹ́lómi nu wa gan sáré tóun bá sì rẹni sọ fún un pé oore tóun wá yìí inú kọ́mọ́tì ọlọ́ kẹ́mìrì ogun díẹ̀ sí tàbí kó ní kó ìsokùnfà kúrò láyé ẹ kàá gba kó ní yọ gbà pé ṣe bóun yí ma yìí yóò ṣe máa yí ma lọ wọn máa yí ma lọ gbogbo ẹni tó kú pátá tẹ ẹ o tí fẹ́ kú ọ̀wọ́ ma bẹ́ẹ̀ ni ẹni tí bá rẹ̀ ní bẹ̀rẹ̀ bí ẹ ń gbígbọ̀nsẹ̀ fẹ́ lòmíì pé ìgbọ̀nsẹ̀ yìí ló mú tẹ́ gbádùn yóò díjú yóò dì mú yóò rọ́nu kí ni ọ̀fẹ́ ṣe kú náà ni ọ̀sẹ́ni tí fẹ́ kú ikú báyàn lábàájì ni ànábì ni ẹ páyọ ọlọ́run páyọ ọlọ́run lójú ọ̀nà tá a máa gbà wá sí kí ọlọ́run ti kọ́ kálukú ọ jẹun. wà ájìmílù fìtọ́là ogun tẹ́ bá máa fẹ́ béèrè ẹ̀dì lẹ́ẹ̀kan náà fọlọ́hún. wàlá yahmilannakum stibitọ́ uriski asiki tá à ń wá tí èdè wọn ní amájò ó gbé wa lọ síbi àǹtẹ̀tìlúbù bí máa ṣe là kọ́mọ́jẹsẹ̀ láàfin máa wá ojú ọ̀nà tá a fi dẹ́lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ká má fi wá sí má eh, fi wá sí kí ó àmá fojú ọ̀nà ẹsẹ̀ ká má fi wá sí kí fa innahu la yudriku ma inda Allah illa bi ta'ati ọwọ́ ẹnìkan nù wá ànábì lọ́wọ́ rẹ̀ ò lè tẹ̀ nǹkan kan nù tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run àyàfi pẹ̀lú tẹ̀lé tọ́lọ́run ẹ̀mí kò ní kú. tí ó fi lo àsìkí tá a bá kọ́ ọ́ lẹ̀ fún tán àti ìgbà tí ó lò láyé tá a bá ti wá ọmọ báyẹn tá a pa àgbàgbọ́ lóòótọ́ kò yẹ káró lè nu wa tá a bá nígbàgbọ́ pé lóòótọ́ ẹnì kò ní kú tí èè lásìkí ẹ̀ tán kò yẹ káró ẹni tí wọ́n máa jalè nu wa àìnígbàgbọ́ sọlọ́hún bóun ni razak òun ló bí gbogbo nú ẹsẹ̀ tọmọnìyàn ń kó sí. Si ẹlòmíín jíjí jí bí gbà gbogbo àsìkí wà yìí kí wọ́n kọ fóun nìkan kálukọ wa lọ máa gba e lọ́dọ̀ ẹ̀ èyí tí ẹ bá sì sáàsì kí ẹ kò lè jẹ́ tiẹ̀ tó pé la gbẹ́lẹ́ yìí gbọ́ kọ̀yẹ́ káró wa tá a bá gbà gbọ́ kọ̀yẹ́ kárẹ́ni tí ó máa gbà bọ̀ wọ́n tún wá yàn ọ́ kọ́mítì ẹgbẹ́ àyàn ṣiṣẹ́ nínú iṣẹ́ rẹ tó ń ṣe tó ń gbowó oṣù ẹni bí wọn bá tún ti wàá fún ọ ní nǹkan kọ̀sẹ́ni tí ó rí sẹ́wọ̀n àfẹ́nbá mú owó tọ́pọ̀ wàá fún ọ àyìnbó ọlọ́run ní rọ̀sákì ni àyìnbó ọlọ́run lọ́ba ti salárìsì kí àìsí nígbàgbọ́ wípé mi kò ní kú ò láyé èyí tó kánjú gbà wọn á sì kí ẹni bóyá kánjú gbà ìkánjú kò láyé náà tọ́lá mi kò ní kú ò láyé àfi kò láǹsìkí ẹ̀ tán kíní kò sì ní ẹja kè sọ̀rọ̀ dáadáa kíní kò ní tẹ̀ wá lọ́wọ́ àfi kò jẹ́ tiẹ̀ kọ́ fún wa. báyọ̀ bá ti wá kánjú gbà ọ̀fẹ́ kánjú lọ bó ọ̀fẹ́ kánjú lọ nù. tá a bá gbàgbọ́ dáadáa ànírẹ́ni tí ó mọ̀ gbowó bẹ̀bẹ̀ nu wa. sọ̀wọ́ kúdúrú wọ̀yàkítálísù mọ̀kítálísù. rẹni tí ó máa já nǹkan oníkangbà nínú wa kódà ní rí ayọ̀rọ̀bì gbogbo olójijowó èlé ànírínú wa owó gbọ́ ọ̀nà tí kálukú wa ń gbà sáré iṣẹ́ kan lájọ́ ń ṣe wo lóònù kìrìbá tí kálukú wa ń gbà kiri lóònù rìbá wọ́n yìí sọ fún wa pé two hundred thousand yìí wọ́n kó fún ọ ń gbọ́ bá san ọmọ san díẹ̀ díẹ̀ wọ́n náà bá sírò ó mọ̀ pé ń tọ́ san ọkọjà tó ṣe kínní ntọ́ gbà rìbá ní gbogbo alásì ń ẹkiri pàápàá àwọn tá ṣiṣẹ́ ìjọba lójú ọ̀nà pàwọn náà sáfẹ́ ní táwọn èèyàn ní bẹ́ẹ̀ sì ni tá a bá gbàgbọ́ wípé àníkù láyé yìí tí ń kọ fún wa tí ó fi tì á lọ. ó mọ̀ pé tá a bá ṣe sùúrù tá a sáré ẹ̀ tá a fi lọ dẹ lẹ́sẹ̀ yẹn á padà ní á ní ṣùgbọ́n lónìí à nígbàgbọ́ nu eléyìí ọjà rí ẹ ti ń jẹ rìbá wa sogudogoji lápò àbí lápò kí ń pè lápò ẹ̀sìn táwọn lè tiẹ̀ máa ń fa àwọn èèyàn ṣe mọ́nàjà kan ti ń wọ́ lọ níta mi jọ kan à. Ah

ona náà ti ni ní oko iku ó tó abe pàbẹ́. bí gbogbo wa bá gbà lóòótọ́ pásìkì tá a jẹ láyé kò lè sẹ́kù síbi ọlọ́run bá ní fi sí. Si láì jẹ́ pa kò yóò sì a jẹ tán kó tó di wípé a kó lórí ilẹ̀ ayé yìí. tá a bá gbàgbọ́ àníró lè nu wa ẹni àníró ẹni tí ń jẹ àníró ẹni tí ń fagbá alágbọ̀n òbí dìbì olóbì obìnrin ọba sódà lọ́dún ìdóde tọ́lọ́hún ọba wọ ọlọ́hún ètí òso dáadáa ọlọ́hún lè jẹ́ oṣù lọ́dún lọ fásitì tiẹ̀ sí ni. à ń sú ọkọ̀ ta ọlọ́hún lọ́dún inú. mọ́tòrí ẹ̀dùn ìbẹ̀rù wọ́n ṣe sùúrù dọdún tí ń bọ̀ ọlọ́run lè pe tiẹ̀ ní oṣù kínní kọ́ta kó o ní orówó ọdún yìí lásìkò tiẹ̀ tí gbogbo wa bá nígbàgbọ́ nú eléyìí tá a lè ṣe sùúrù dìgbò ọlọ́run kọ fún wa a ní máa ṣẹlọ́n ṣùgbọ́n torí a lè ṣe sùúrù yìí ẹ wo bí ọlọ́run àwọn ọmọ ènìyàn tí wọ́n bẹ́sẹ̀ dé lónìí ẹ wo bí tí wọ́n bá dé. ẹ ohun tí wọ́n ń lọ béèrè owó ọ̀dọ̀ ọba tó pèrè sáàkì tó lóun ṣètò ẹ̀ fún wa kò sí kẹ̀kẹ́ tó béèrè lọ́wọ́ wa o tó bá fún wa tán nìkan ni àbí kí ni wọ́n béèrè nìkan fún ló béèrè ọmọ èèyàn wà á ní ṣe sùúrù lọ́dọ̀ ọba tí nìkan yóò tún wá máa sáré gba ń tọ́jọ lọ lọ́wọ́ rẹ̀ àwọn míì tó jàtọ̀ sọlọ́hún tí wọ́n bá fọ́mọ èèyàn ní ìka kágbà pé nàfitárù tó jẹ́dẹ̀lẹ̀ ní ìsọ̀rọ̀ kágbà pé wọ́n máa ń fún yàn ní ìka wọ́n máa ń wá sìkì fún yàn sọ́wọ́ alóore ẹni tí ó sàá sìkì fún ọ tí ò ní gbà lọ́wọ́ rẹ jọpẹ́ lọ òun ló lóore ní abẹ́ni tí ó fún ọ tí ó gbà ń tó ju ọpẹ́ lọ nígbà tá a gbà wípé ká pé ṣètọ́nù náà máa ń gbọ̀nà kan fáwọn èèyàn lásìkò kèsì nínú gbàgbọ́ n'inu nínú ọ̀rọ̀ káwá wo ohun ti èkíní ń béèrè ẹnu tọ́lọ́ ń béèrè lọ́dọ̀ ẹ̀dá tọ́ba sọ̀rọ̀ fún náà ní kíni alihamudulilayi bàbá pọ̀ tán ó forí kalẹ̀ sajidatu sukuru ó forí kalẹ̀ ó pé ọkùnrin náà a tí o sì gbọdọ mọ fi a máa gba ọkọ àbí bẹ́ẹ̀ kọ́ ni a máa béèrè ọmọ lọ́dọ̀ bàbá pé ọmọ ẹ ló fi yo pa á ṣe ọ òun ló fi ní tìtorí ẹ̀ nínú àìnígbàgbọ́ nínú ọkọ̀ tọ́lọ́hún lóhùn jẹ́ tó pẹ̀lẹ́ ní razak tó lóhùn lòhùn sásìkí àìnígbàgbọ́ wa àwa tún sáré lọ bá ṣètọ́n tí ó pọ̀hùn fún wa ní ìka kò sí lè fún ọ ní ìka àfin tọ́lọ́ bá fún ọ kọ̀lẹ́sẹ̀ kankan fún ọ imu ọgbà ìyàwó ni nínú ètò ọlọ́nkún tí ó kú láyé ni kò ká mú kú o. agbọ́kọ́ ní nínú ètò ọlọ́run pé yóò kú láyé ọ̀nà tí ó gbà nù tọ́ba jẹ́ pé lóòótọ́ la nígbàgbọ́ ìwọ̀nba wọ́ ọmọ àròyé ti gbẹnu wa lónìí pọ̀ pàápàá lásìkò tá a wáyé àti ẹ̀tí àgbàgbé ọlọ́run bàbá sọ́bọ̀ ọlọ́ta sọ́bọ̀ nísìn ah, àsìkò yóò ah, ah, dá kò sí dá arẹ́gbẹ́ ta ni ta ta làwọn méjèèjì. ẹ mọ̀jà bí nǹkan ṣe ń lọ àwọn nǹkan mí bẹ tá à ní kàkún mélòó mélòó lọ́rọ̀ bí adísẹ́ ànábì tí ó jáde lẹ́nu ọmọnìyàn láyé ẹ̀kọ́ láhá bàálà ọ̀rọ̀ tó ní kàkún tọ́jẹ́ pé yáwì bí a fi jahannam tọ́jẹ́ pé wọ́n ọrọ yẹn òun ó jọ mi yàn sínú jahannam ọlọ́run tí wọ́n kàkún ta ni Jonathan ta alárẹ́gbẹ́ àwọn gẹ́ńdà sì kí ọlọ́ọ̀ni. ìtọ́lọ̀ ní wọ́n jẹ ló fi gbé adé bí ó gbé adé ìtọ́kọ̀ fún àánú wà á kẹ́sẹ̀ ètò jẹ́ mú wá ọlọ́run ní ṣe é bọ́bá ṣe fi lọ bẹ́ẹ̀ ni ọ máa lọ ìbára náà gbà kán lọ sáà tó wà mẹ́ngbà náà ni máa ṣe àkí máa ṣe ìtọ́lọ́run fẹ́ ká ló ń gbà ìjọ fi á lò ní ìsìn òun náà ẹni tí sáàsì kì í jẹ ẹ̀mú fọ́mọ́nìyàn wọ̀lọ́ ọlọ́run ni rozak ọlọ́run ni wọ́ká yìí mi dá bátìlá tá a mi lóru sùkọ́ ha ọlọ́run ni mélòó mélòó òun làwọn ọmọnìyàn tá à ń bẹ lórí ilẹ̀ tó lè dá sìkì rẹ̀ kankan ṣètò ọlọ́run ni kò tó lè dá sìkì tí ó jẹ tí ó mu ẹ̀ tó lè ṣètò ẹ̀ nínú yóò sí Allahu yarzukuha wa iyyakum. gbogbo ti ń bẹ lórí ilẹ̀ pátá ọlọ́ọ̀lẹ́mi ọlọ́mọ sáàsì kí àtẹ̀yìn gan èmi ni mo sáàsì kí tí wọ́n ń jẹ àtẹ̀yìn náà ọlọ́run ṣe ìbáwa náà rí inú fi sàmì fún wa mélòó mélòó lẹ́yẹ àtẹnako tí a rìn kiri orí ilẹ̀ wọ́n kàn máa jẹun lásìkò tí a ń bá ni. yóò fò kiri ntọ́bárí yóò jẹ kò sí tí wọ́n ní fi pamọ́ di ọ̀la anágbọ́lọ́ngbọ́jù wọn ò ní kankan tí wọ́n fi pamọ́ de kíni dọ̀la kílẹ̀ ọ̀la ó tún mọ́ kí wọ́n tún jáde kí wọ́n tún máa wá ntọ́lọ́nkọ ní ilẹ̀ ẹjọ́ kejì òun ni tiwọn ọlọ́run ní mẹ́bàá wọn á tún jáde ẹjọ́ kejì Allahu yarzuqha.

ọlọ́run lẹ́bi ni mo ń sáàsì kì í fún wọn wá iyyakum ẹ̀yin náà èmi ni mo ń ṣe fún yín. bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa tá a bá lè gbìyànjú láti gbàgbọ́ wí àgbọ́yé tọ́lọ́ subhanahu wa ta'ala tí ń sọ fún wa ó gbé gbogbo àti olójú tí ń lé ntí ọjẹ lónìí ntí ọjẹ lọ́la tá à kó pamọ́ àtẹni tó gbára ni ó ṣe ẹni tí ń wá ẹni ó yẹ yọ ọkàn alágbára ọ̀lẹ èkíní kejì wọn ọlọ́run jó yàn pé èmi ọlọ́run náà mò ń sásìkẹ́ méjèèjì àtẹni tó lágbára àtọ̀lẹ tó jẹ kọ́ má jẹ́ kí ẹ̀tànjẹ́ ọ bá wọn wípé iṣẹ́ tóun ṣe ọgbọ́n tóun gbọ́n òun lásìkí fi ń dè lótú ọdún fi jókòó kábi tó wà kálágbára tàbí kí ló yẹ tí wọn náà jẹ pẹsẹ kan náà ó de mú àmọsẹ kan mo ti mú sẹmi ma mo tún ti lọ ṣẹlẹ̀ yìí kálágbára ọmọ rò nínú ọkẹ pé agbára òun òun lòun fi ń dẹni tí àṣà sì kí fún ẹni tí èsì ìsalágbára kóun náà ọmọ rò wípé àìrí jẹun nítorí ọ̀lẹ́hun ọlọ́run sọ fún wa pé àníṣe wa ma min dabbatin fil ard ọlọ́run ní kò sí kan nínú tí ń rìn lórí ilẹ̀ nínú ẹranko nínú dábà àti ọmọnìyàn illa ala Allahi ọlọ́run ní gbogbo wọn máa jẹ ọrùn ìmí ọlọ́run ọlọ́run níbi tẹ́lifọ̀ kan wa tí forí sọlẹ̀ sí ibi tá gbé tá ti ń jáde lọ gbogbo bí a lọ ọlọ́run ni bá pa bá wà ń bẹ̀ èyí tó tó jẹ ibi ọdẹ gbére lọ mo fẹ́ débi báyìí o ọlọ́run ni mà tọ́ ọ bá tún débẹ̀ èmi ó tún ṣe kí ni tó jẹ fún ọ fi láti tọ́ jẹ àti dọ́jẹ àti èrè tó rìn ọlọ́lá àti kọ́lẹ̀ gbogbo wa pátá lọ́lọ́run ti làlà bọ́rùn á sì kí wa fún wa èyí tá a bá débẹ̀ òun náà ní kálukú wa ọlọ́run ní ká máa pariwo a bá sì fẹ́ máa béèrè nǹkan lọ́dọ̀ ẹ̀ ká máa béèrè pẹ̀lú káàdì lé ọlọ́run lọ ọlọ́run subhanahu wa ta'ala kọ́ wa mọ̀ bí yóò ṣe pín fún wa ọlọmọsáláì ṣe àánú wa Ọlọ́run kó gbàdúrà wa ọlọ àti tóbi Ọlọ́run ah, àwọn kankan bẹ tá a bá ń pé nǹkan yìí ó kù díẹ̀ káàtó kò lẹ́yìn ìgbà tá a bá ń gbìyànjú lójú ọ̀nà pé kálukú wa náà ń ṣiṣẹ́ àwọn kan míì tún wá ń bẹ tọ́lọ́run subhanahu wa ta'ala tínú ẹ̀ máa ń dùn títún máa ń fi sínà àásìkì fẹ́ dà si nínú ẹni sílẹ̀tò rahim kí ìbí èèyàn kọ́ pàtàkì lórí ọkàn tọ́lọ́n bá ṣe èèyàn lẹ́ni tó pàtàkì ìbí tí máa ń so ìbí pọ̀ tí ó máa jákùn bí ọlọ́run náà ò ní fílẹ̀ láì máa tọ́jú torí pé rasulu karim sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá tọ́fẹ́ wọn fi àsìkí wọn kí wọ́n fẹ́ lójú fóun anabi ni faliyasil rahima faliyasil rahima ìbí ẹ̀ kọ́mọ́jì ọjà má jẹ́ kí bìrì ọjà tọ́ ọ bá ń ta ó sì rí yọ ọmọ jó tọ́ ọ bá ń lu ó rí yọ ọmọ yọ ọmọ yọ téèyàn náà bá ti ń pàtàkì ìbí tó fojú fúyẹ́ ìbí nínú ẹ̀ oníkéèyàn ọ̀pọ̀ ni máa ṣe stigfar pàápàá tá a bá ti wà rásìkò tá a wà yìí ọlọ́ni a dojúkọ kama jẹ́ kí sitikifaru wọ́n ma ṣe kíni kọ́ ma pọ̀ sitakifurula kama wá foríjì ẹ̀ṣẹ̀ wa náà ni kama wá foríjì ọlọ́run kọ́lá sitakifiru rọ̀bákun ináwó kẹ́hánà gàfàrà anabi nuhu lẹ́yìn èèyàn mi nǹkan ló lè yí ẹ wá foríjì ọba yín tẹ́ bá lè wá foríjì ẹ̀ ináwó kẹ́hánà gàfàrà bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣẹ̀ báyà ló fi fún àsìkí yín lẹ́nu tọ́ba dáríjì yín aláforíjì ni yorùsílì sàmà àlékún mi dàrà ọba ti dáríjì yìí tó yín yóò ma sọ sánmà kalẹ̀ fún yín òjò tí ọ ma rọ̀ lérí ara wọn wàyùm dídùkún bíi amuwal yóò sì tẹ owó lẹ̀ fún yín kódà wà banin ọmọ tó olóòní bí ju lọ mẹ́rin lọ inú òsì náà ni bọ́rọ̀ bá ń bẹ tẹ ọmọ fún yín kódà wà alakum ọlọ́ọ̀lọ́gbọ̀ oko tó pọ̀ á fún yín bó ṣe ń dáko oko gbó ti oko gbogbo ó sì máa yọ ọlọ́ni tẹ gbogbo okùn tó pọ̀ fún yín wọ́n yẹ kí alákùn anihara ọlọ́ni máa lákùn látàrí júùnà lillahi wàkàrà lọ́ni kí ló ṣe yín tara yín ọ̀balẹ̀ sórí mi ọlọ́ kí lẹ́tọ́ fọlọ́wọ́ sọ lọ́ni kí ló ṣe yín látàrí júùnà lillahi wàkàrà ẹ má pariwo ẹnìkan mọ́ kí ló dé tara yín ọ̀balẹ̀ sọ́dọ̀ mi ọlọ́run lọ́dọ̀ mi ni ẹ fara gàlẹ́gàlẹ́ yín ibẹ̀ ni ẹ fi balẹ̀ sí. Si látàrí júùnà líláhi wàkàrà nínú tí wọ́n fa kásìkì ó dé nìyẹn kí wọ́n máa ṣe sìkìfà lọ́pọ̀lọpọ̀ táwùbà ká máa gbìyànjú àti máa tó bẹ́ẹ̀ sẹ́ wa bàbá di pé nǹkan bá lé karùnún táwa náà ti ṣe sọ́lọ́run tàṣe síwájú ọlọ́run tí ọ̀dá káwa sunkún sí lọ́rùn káwa foríjìn àwa náà rí i pé kẹrẹ ọ̀n padà bọ̀ torí tó pẹrẹ ní gafurun rahim. tó bá ti lè foríjì yín ìkẹ́ mi ló kù ti ṣe kíni tẹ́ ẹ máa rí ọlọ́mọsálá ìkẹwà wàtọ́ àtúlá nínú tí máa ń fa kásìkì kọ́ máa pọ̀ òní kéèyàn gbìyànjú kọ́ máa tẹ̀lé tọ́lọ́n kọ́ máa tẹ̀lé tọ́lọ́n máa tẹ̀lé lọ́ni àṣìlẹ̀ àmàjẹ́ àmàjẹ́ bákan náà ẹ̀fà kò fi gbọ̀ntẹ́yìn bá ní ẹnu ṣe máa ná ẹnìkan ò ní máa ṣe bẹ́ẹ̀ kọ́lọ̀ náà ọmọ tó máa ṣe dáadáa fún ọ̀kan náà àwọn sàábé méjì lójú ayé rasul sọlọsálà ìkan lọ wọn lọ gbé ọhún ṣiṣẹ́ èkejì ẹ̀ òun lọ kéwù lọ́dọ̀ ànábì tọ́ba darí dé gbogbo tọ́ba gbọ́ yọ sọ fún ẹnìkejì ẹ̀ ti ṣiṣẹ́ ẹnìkejì ti ṣiṣẹ́ ntọ́ba pa àwọn náà jọ pin mẹ́sìdọ́ọ́. múnu wọ́n lọ máa gbọ tánà bíi jọba sọ fún èmi ọba iṣẹ́ lọ nígbà bá dé gbogbo tó gbọ́ sọ fún mi owó tèmi náà bá ń bọ̀ yín bá lọ pé èso olè má nì síyàn lẹ́mìí kan mi ọmọ ìwọ lọ́mọ ṣe kiri òun lọ jókòó ló ń gbọ́ bẹ́ẹ̀ mi èso ṣe gbé ó tó dá padà sọ́dọ̀ ọlọ́run pé etí mo ń ròyìn jẹ́ ń jáde bá a sàbí ṣe ní tiẹ̀ nù ara àwa náà àwa náà la ronú kan wa la parí ẹ̀ àwọn tọ́lọ́run ní kọ́rọ̀ ẹ̀sìn kó yé wọn ò lákàkún lójú wa débi ká bí pé tí mo rò rè bó lè lè ṣe rí ọlọ́ba nàbí mo rò lẹ́mìí rè ọkùnrin tí yẹn kọ̀sàdéédé máa wá dáadáa ẹni pẹ́ ìré mi àdébí níbẹ̀ ni èmi mọ̀ ọ́ lọ́ máa ń ṣiṣẹ́ tá a jọ pín òun wà gbàgbọ́ kéwù yọ wà gbọ́rọ̀ tẹ́sán bá wí yọ sọ fún mi èwo tèmi náà bá mú bọ̀ ọbí iṣẹ́ á pín ìfún náà ṣùgbọ́n mo kàn ró lẹ́nujọ́ mẹ́ta pé sẹ́ǹsì fi ẹ̀gọ̀ bọ aṣọ báyìí onímọ̀wá rò tí mo ní kiri ànábì ọ̀gbọ́ ànábì ní bóòlù ṣe wá rí òwò rẹ tó ń sìn. owuwe rẹ yẹn bó ní ṣe ń lọ sí ah, sábẹ́ ni ọ̀ lọ dáadáa à ń rówó ń bẹ̀ ẹ́ ah, anábì lọ́mọ̀ pé làálàkà tòrìzàkù bìhì làálàkà tòrìzàkù bìhì bóyá olùbárí kọ́ la pé òun nánu tó ń ríhun fún ẹni tí ń lọ ọ bóyá tó fi ń tásìkì rẹ lẹ̀ ó hàn pé nínú tí fa kásìkì ọmọ ṣe kọ́ máa gbòòrò òun ni kéèyàn máa

ọlá àti tóbi ọlọ́run ah, bókè àwọn ìbánigba owó kàmákàmá yàdá màá ilá yàdá màá sá dínà ìlà ìka yàdá yàdá màá ilá yàdá màá ilá màdá dínà ìlà ìka. يا مسائلا يا مسائلا يا مسائلا يا مسائلا يا مسائلا مددنا إليك ọlọ́run wọlá àti tóbẹ̀ ẹ̀yà wa a wà ní àsìkò ìbọ́lọ́nsowó báyìí ẹ̀yin náà bá ní dá bọ́lọ́nsó ti ń jọ ọlọ́wọ́n ọba yóò gbà lẹ́sìn fún wa o ọlọ́wọ́n àánú rẹ̀ èyí tí ó fi gbé wa ró tí ó fi darí ọkàn wa sínú lẹ́sìn ọlọ́dàkọ̀ gbogbo yẹn ju wa mọ́sálá ìgbà lẹ́sìn fún wa o èyí tẹ́nu kọ̀ọ̀kan wa tó filẹ̀ láti fi ràn ọmọ ìyá láti fi ràn án lọ́wọ́ bọ́ọ̀nà tẹ́nu kọ̀ọ̀kan ń gbà wá ràn lọ́wọ́ ohun tí ọ̀sẹ̀lẹ̀ sọmọ ìyá wa táwọn fi fi bùkátà sí àìlera ní gbogbo ọ̀nà tí ẹnìkọ̀ọ̀kan wa náà gbà ní àìlera ọlọ́run dákun ọ̀sẹ̀lẹ̀ ìwé ẹnìkọ̀ọ̀kan wa sàn ọlọ́run ṣèwòsàn ẹnìkọ̀ọ̀kan wa náà ọlá àti tóbi ọlọ́run ọlọ́run gbàdúrà wa yọ́nú sí wa jimá tó ní mọ́sálá kìmọ̀ fún wa o máa fàánù rẹ máa fi bá wa gbé ọlá àti tóbi rẹ ọlọ́run ọ̀làlá ìlàhà ìlàlá orílẹ̀-èdè nàìjíríà yìí má jẹ́ ó dàrú o orílẹ̀-èdè yìí má jẹ́ ó bàjẹ́ ọlọ́run mú wa ọlá àti tóbi ọlọ́run gbogbo gbèsè tá a gbé tí ó yọ ọ́nú ọlọ́run dákun mọ́sálá ìdí àgbè èyí tá a gbé tí ó bí ọ́nú ọlọ́run lé wa jìnnà sí àti ẹ̀ ń darí wa ọlọ́run bá ní mọ́kàn wọn ró mọ́kàn wọn ró sí tiẹ̀ ọlágbárẹ̀ kọ́ darí ọkàn wọn sí tiẹ̀ kó mọ́kàn wọn dúró lójú ọ̀nà tiẹ̀ mọ́sálá ìbánisẹ́ bẹ́ẹ̀ fún wa ọlá àti tóbi ọlọ́run àwọn tí wọ́n darí náà ọlọ́run mọ́ wa dúró dáadáa ọlá àánú àfi àánú rẹ àfi bíọ́ ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa ọlọ́run dó tì wá má ṣe ní okùnfà aburú fún wa ọlọ́run má ṣe lókùnfà aburú fún wa ọlọ́la hawla wàlá quwwata illa billahi al-azim ọlọ́run àfi tóbi bíọ́ ìlú wa lùtìlẹ̀mù yìí májẹ̀lú náà dàrú ọlọ́run májẹ̀lú náà bàjẹ́ òjò àánú rẹ òjò òbùkún rẹ máa rọ̀ fún wa nínú ìlú náà ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn tó gbé àkóso rẹ̀ lé ọlọ́run bá ní máa pẹ̀lú wọn bá ní dúró tì wọ́n ọ̀làlá ilaha illallah gbogbo ẹ̀ bàbá wa nu lẹ́sìn yìí ọlọ́mọdé máa padà sí aburú ọlọ́mọdé máa padà sí aburú gbóntọ́lọ́ ṣe fẹ́ nìkọ̀kan yín lóore tí gbogbo ẹnìkọ̀kan wa tá a wà nu lẹ́sìn náà jẹ́ kan bẹ́ẹ̀ ọlọ́dà kò mọ́jọ́ dìbàjẹ́ mọ́ yín lọ́wọ́ ọ̀là àti tóbi ọlọ́run ọ̀làlá ilaha illallah ni gbàdúrà yín àánú ọlọ́run jọmọ gbogbo àwọn èèyàn wa náà tí wọ́n wà lẹ́yìn odi ọlọ́run dákọ̀ bá ní dó tì wọ́n ọlọ́run bá máa kíyèsí wọn ọlọ́run àti tóbi ọlọ́run lílọ wọn bíbọ wọn máa ṣàbò wọn àtèrè àtòjú owó jẹun onímúdélé o ọlọ́run àánú ọlọ́run àti rí àwọn ojú díẹ̀ díẹ̀ tí wọ́n jẹ́ àjòjì láti bí ìjẹjọ láti rí alájì wa Abdulgani ọlọ́run dákọ̀ mọ́ bá ní pẹ̀lú yín ọmọ ìyá mi fọwọ́ Idris Ah, àtúrò náà ọlọ́dà fún wa ní kéèsì yìí o bani dáàbò ẹ̀bò yín ọlọ́run wà pẹ̀lú yín àti gbogbo àwọn akẹgbẹ́ yín tí wọ́n wà lẹ́yìn odi ẹ̀ńtọ́ wa bí ó jìnnà ní tẹfẹ́tẹfẹ́ lọ́hùn ọlọ́run bani máa dáàbò ẹ̀bò bani máa kéèsì wọn àwọn tí wọ́n wà ń tòsí tí wọ́n láǹfààní àti máa yọjú sí a ní lóòrèkóòrè ah, ah, sọ́sọ̀rọ̀ abdul náà ti darẹ́ yín odi ọlọ́run bá máa gbàdúrà rẹ o àyètọ́wọ́ àwọn wájú tá a fẹ́ ṣe ọlọ́run àbí tó mọ́sílókun fa burú ọlọ́ndó ti wá yọnu sí wa subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala